أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولون وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ èyí tá à ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a wà lórí báàbí tó ń sọ̀rọ̀ lórí sọ̀látùl ìdẹ́yìn ìrun ìdì méjèèjì a sọ̀rọ̀ lórí àwọn àdáb tí ó yẹ ká síwájú ká tó lọ sí eid àti ìgbà tá a máa ń lọ sí eid àti ìgbà tí a bá dé eid ọ̀hún a sọ̀rọ̀ lórí ìtètè dé mọ́sálásí eid náà àti àwọn kábàrà táwọn máa ṣe lójú ọ̀nà nígbà tá a máa lọ sí eid nínú àwọn adab èyí tí a máa sọ̀rọ̀ bá nírọ̀lẹ́ àkọ́kọ́ nú ẹni sunna ni tí a bá dé eid àníyàn fìlà tá a níyàn a ò níyàn náfìlà kankan síwájú ẹ̀ bẹ́ẹ̀ ni a sì níyàn náfìlà kankan ní ẹ̀yìn ẹ̀ èyí ni pé irun eid kò ní sunnatu qabli bẹ́ẹ̀ ni kò sì ní sunnatu ba'di kò ní náfìlà tá a kọ́kọ́ ṣe síwájú ká tó kírun bẹ́ẹ̀ ni kò ní náfìlà tá a ṣe lẹ́yìn rẹ̀ ìdí inú tó fi jẹ́ pé nígbà tí imam bá dé mọ́ṣáláṣí ohun tó máa kọ́kọ́ mú ṣe náà ni irun kíkí eléyìí torí àdìsí tó wá ní ọ̀dọ̀ Ibn Abbas òun náà ní àdìsí báàbí ipe anabi sallallahu alayhi wa sallam salla yawm al-fitri rak'atayn wa lam yusalli qablaha wala ba'daha anabi sallallahu alayhi wa sallam ó wá kírun eid ní ọdún ààwẹ̀ raka méjì kò yan náfìlà kan síwájú ẹ̀ bẹ́ẹ̀ ni kò sì yan náfìlà kan lẹ́yìn ẹ̀ ìdínú tó fi jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n ní kò ní súnà kata makọ́kọ́ kí síwájú eid kò sì ní súnà kankan lẹ́yìn Ibn al-Qayyim rahimahullah ó sọ nínú tírà rẹ̀ Zadul Ma'ad ولم يكن هو ولا أصحابه يصلون إذا انتهوا إلى المصلى شيئا قبل الصلاة ولا بعدها النبي صلى الله عليه وسلم àti àwọn sàábé rẹ̀ wọn kì í kírun nígbà tí wọ́n bá dé mùsọ́lá tí wọ́n ti kírun eid wọn kírun kankan síwájú ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì kírun kankan ní ẹ̀yìn rẹ̀ ibn hajar al-asqalani ó ní alḥasil anna salat al-eid lam yathbut laha sunnatan qablaha wala ba'daha khilafan liman qasaha lal-jum'ah ipe irun eid méjèèjì kò ní súnà kata kọ́kọ́ ṣe síwájú ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní súnà kata máa ṣe lẹ́yìn ẹ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n ṣe kìyàsí rẹ̀ pẹ̀lú irun jimá torí pé irun jimá akọ kírun kan síwájú ẹ̀ tahiyatul masjid nìyẹn tí kì í bá ti ṣe pé masalasi láti kírun eid a ní ìdí àti kí náfìlà kankan síwájú irun eid. bákan náà ìjáde àwọn obìnrin lọ sí masalasi eid tó yẹ pé wọ́n lọ mutahajibat pẹ̀lú hijab wọ́n lọ lé tó ṣe pé wọ́n wé hijab wọn dáadáa ghayra mutatayyibat wọn sì ní fitura rẹ sára pẹ́ẹ́pẹ́ bó ti wùlẹ̀ ó mọ. so ó wà nínú adab kí àwọn obìnrin káwọn náà lọ sí maslasi eid torí hadith Umm Atiyya ọlọ́run bá kí ó yọ́nú sí i. أني أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نخرجن أن نخرجهن في الفطر والأضحى العواتق والحيض وذوات الخدور وأما الحيض فيعتزلن الصلاة ويشهدن الخير ودعوة المسلمين قلت يا رسول الله إحدانا لا يكون لها جلباب قال لتلبسها ukhtuha min jilbabiha ó ní anabi sallallahu alayhi wa sallam ó pa wá láṣẹ ká kó àwọn obìnrin jáde ní irun ìdí fitr àti irun ìdí iléyá àwọn ọ̀dọ́mọbìnrin àti àwọn arúgbó kódà àwọn tí wọ́n ń ṣe haida lọ́wọ́ káwọn náà jáde ṣùgbọ́n àwọn tó ń ṣe àìdá kí wọ́n jìnnà sí ibi tá a ti kírun ṣùgbọ́n kí wọ́n lọ káwọn náà lè kí wọ́n lọ ṣe ṣẹ́ìdá oore tí ó pọ̀ ní ọjọ́ náà ní àwọn ní àárín mùsùlùmí tí wọ́n ti lọ kírun bákan náà ìpèpè àwọn mùsùlùmí àti àdúrà àwọn jọ náà káwọn náà lọ fojú gán ní rẹ̀ Ummu Atiya ó ní lòun bá bi anabi sallallahu alayhi wa sallam pé wọ́n òjíṣẹ́ ọlọ́run nínú wa ẹlòmíì ò tiẹ̀ ní jilbab tó máa wọ̀ bó láti wá ṣe anabi sallallahu alayhi wa sallam ní ẹni ó bá ní méjì kó fún ẹni tí ò nílẹ̀ ọ̀kan kó nà ọwọ́ èyí ni pé tí ó bá sí jilbab wọn ò fún wa láṣẹ àti jáde láì sí jilbab ẹni tí ó bá ẹni ó bá ní méjì kó fẹ́ntì kò ní pẹ́ẹ́pẹ́ lẹ́yọ̀ kan kó náà kó so eléyìí fi hàn pé kì í ṣe George tí wọ́n rán òun ni wọ́n kún wọ̀ lọ sí mọ́ṣáláṣí torí eléyìí fún ọkọ wọn ni wọ́n rán fún kì í ṣe léèsì tí wọ́n rán òun ni wọ́n wọ̀ lọ sí mọ́ṣáláṣí yìí torí yẹn fọkàn wọn ni kì í ṣe tẹlòmíì ẹlòmíì ò ní àṣẹ àti wò ọkọ wọn ló láṣẹ àti wò so ohun tá máa wọ̀ náà ni jilbab kí sì kí wọ́n kó kó balẹ̀ kó má fi nǹkan hàn ní àmì ara wọn so àwọn àfààní irun eid kìí ṣe ọ̀ràn èèyàn ni lórí obìnrin ṣùgbọ́n súnnà ni níbi ẹ̀tọ́ tiwọn náà ni káwọn náà lọ ṣe ṣéda oore tó wà fún àwọn mùsùlùmí ń jọ́nà náà bákan náà àwọn ọmọdé káwọn náà jáde káwọn náà lọ ṣe kí lọ fojú ba oore tí ń bẹ fún àwọn mùsùlùmí lọ́jọ́ náà lọ́hùn imaamu bukhari nínú tírà rẹ̀ sahihul bukhari ó mú báàbì kan wá ó ní báàbì khuruju sibiyan ilal musalli ojú kan na ìjáde àwọn ọmọdé lọ sí ibi tá a ti kírun eid ó wá mú àdísì wá láti ọ̀dọ̀ ibn abbas ó yakhruju al-awatiqu wa aw al-awatiq èyí ni ti akàtẹ́nsìn òun ló fi ṣe ẹ̀rí. E ipe gbogbo wọn náà wọn ní àǹfààní láti jáde torí láti lọ káwọn náà jọ kún lọ kópa nínú àwọn oore tó pọ̀ tí ó sọ̀kalẹ̀ fáwọn mùsùlùmí jọ náà lọ́hùn. Hafiz ibn Hajar wọ́n ní tí àwọn ọmọdé tán bá jáde wọ́n jáde nítorí káwọn náà lè rí alibarika tí ń bẹ ń jọ náà lọ́hùn pàápàá jùlọ kásì tún lè fi ṣàbí àmì Islam káfíhàn kó fi lè rí wa pé a pọ̀ dáadáa so ó nígbà tó jẹ́ pé a ti ṣe lẹ́tọ̀ fún ẹni tí ń ṣe haidha tí ò láǹfààní àti kírun so káwọn ọmọdé kún ọ lọ min babi náà nínú àwọn adab sunna ni kọ́ ẹ pé nígbà tí imam bá dé a ní pèrun bẹ́ẹ̀ là sì ní ṣe iqama kò sí adhan bẹ́ẹ̀ ni kò sí ìkọ́mà síwájú ìrun eid torí hadith jabir ibn samra ó ní salaitu ma rasulillahi sallallahu alayhi wa sallam al-eidain ghayra marratin wala marratain bighayri adhanin wala iqamatin ó ní mo kírun eid pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam láì sí eh, ju ẹ̀ẹ̀mejì lọ kò sì sí irun pípè bẹ́ẹ̀ ni kò sí eh, adhan so ìdínú tí imam tirmizi tó ní wàlá amadu aleyhi inda ahli ilm eléyìí gangan níṣẹ́ tí àwọn olùmọ̀ tí wọ́n mú ṣe min ashabi nabi sallallahu alayhi wa sallam wa gairihim nínú àwọn òjíṣẹ́ amin àwọn sahabi anabi sallallahu alayhi wa sallam àtàwọn ẹlòmíì náà lẹ́yìn wọn. أنه لا يؤذن لصلاة العيدين ولا لشيء من النوافل باني آني قرن آسني سيقامة باني كسينا في لكاكتا مانيا لين سواجو كاتو كيرون عيد eléyìí ni ohun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ olùmọ̀ tó ń lọ lórí ẹ̀ kò sì sí ìyapa ẹnu kan bó ti wulẹ̀ ọmọ lórí ẹ̀. náà ṣùgbọ́n hadithi wa hadithi báàbí wa o rò pé ọ̀rọ̀ kan ní ìsìn ó ní èyí tó ní anabi sàlám wa abubakar wa umar yusalluna al-eidain qabla al-khutba ìgbà anabi sàlám àti abubakar àti umar wọn máa ń kírun ciidi méjèèjì síwájú kún tó ṣe khutba eléyìí gangan ni hadithu báàbí wa nínú hadithi yìí. فيه دليل على أنهم كانوا يخطبون للعيدين ẹ̀rí ń bẹ pé wọ́n máa ṣe khutba fún ìdí méjèèjì wa annahum kanu yakhtubuna ba'da as-salat ó sì fi hàn pé wọ́n máa ṣe khutba náà lẹ́yìn ìgbà wọn bá kírun ìdí tán ni bákan náà àwọn àmì ó wá lórí pé ọ̀ranyàn ni takdimu as-salati khutba ká kọ́kọ́ kí irun síwájú khutba bó tilẹ̀ jẹ́ pé lafzu àdìsí kò sí tó fi hàn pé ọ̀ràn yẹn ni ká kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ àmì tá a gbà ni pé tí imam tó bá wá ṣe khutba síwájú kó tó kírun kí ni ìdájọ́ irun ìdì tán kí so kò sí nǹkan kan tó fi hàn pé ọ̀ràn yẹn ni ká kọ́kọ́ kí irun síwájú khutba ṣùgbọ́n àwọn ẹ̀rí mi wà torí pé anabi sàlám sọ pé sọlù kama ra'aytumu usalli kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi bí mo ṣe ń kí eléyìí fi hàn pé irun eid gẹ́gẹ́ bá anabi ṣe kí náà ni àwa náà kí ọ̀ràn yẹn lọ́jẹ́ bákan náà kíkọ̀ tí àwọn sàábẹ́ anabi sàlám tí wọ́n kọ̀ fún ẹni ọkọ̀kọ̀ ṣe bẹ́ẹ̀ eléyìí náà fi hàn pé ọ̀ràn àyàn ni ká ṣe bẹ́ẹ̀ torí pé ẹni ọkọ́kọ́ ṣe àwọn sàbẹ̀ anabi sàlám tó wà ń jòkó náà lọ wọ́n kọ̀ fún gẹ́gẹ́ bó ti wà nù sahihul bukhari abi sa'id al-khudri radiyallahu anhu oni kana rasulullah sallallahu alayhi wa sallam yakhruju yawm al-fitr wal-adha ila al-musalli anabi sàlám a máa jáde lọ sí ibi tí wọ́n ti kírun al ní ìdí ààwẹ̀ àti tìléyà fa awwalu shay'in yabda bi as-salah ohun tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ó nírun thumma yansarifu nígbà ọba wa kírun tán fa yaqumu yuqabilu an-nas yóò wá dìde yóò kọjú sáwọn èèyàn wànásù jùlùsùn àlà sufufihim àwọn èèyàn jókòó níbi sáwù níbi tí wọ́n ti jókòó nínú olórí sáwù wọn fayu'idhuhum wa yusihim wa ya'muruhum yóò ṣe wáàsí fún wọn yóò ṣe wọ̀síyà fún wọn àsọtẹ́lẹ̀ tó bá fẹ́ sọ ọ́lẹ̀ fún wọn yóò sì tún pa wọ́n láṣẹ gbogbo tí ó bá ó bá fẹ́ láti pa wọ́n láṣẹ. fa in kana yuridu an yaqta'a ba'than qata'aha bọ́bá tí fẹ́ rán wọn kan lọ sí ojú ogun gbà náà ibẹ̀ náà ni ó ti rán wọn lọ àbí àṣẹ kan ló bá tiẹ̀ fẹ́ pa ibẹ̀ náà ni ó ti pàṣẹ náà abu sa'id al-khudri ó ní falam yazali nnasu ala dhalik àwọn èèyàn orin tí wọ́n wà náà nù gẹ́gẹ́ bí anabi sàlá sàlá mẹsẹ máa ń ṣe yẹn bẹ́ẹ̀ láàánú àwọn sàábẹ rẹ̀ àwọn khulafa rashidun báwọn náà ṣe ṣe náà nù. ó ní lòun bá jáde marwan ibn hakam ní àsìkò uh, ah, wìláyà bani umayya ó ní wa huwa amirul madina òun sì ní amir ní ìlú madina gbaná ní irun iléyà àbí irun ààwẹ̀ ní ẹsẹ contemplation bẹ́ẹ̀ nìyẹn ó ní falamma atayna al-musalla nígbà tá a dé ibi tá a ti kírun idha mimbarun banahu kathiru ibn salt labasi di pé níbẹ̀ gan wọ́n ti ẹ̀ ti kọ́ mímbàrí síbẹ̀ síwájú ẹni ọkọ Kathir ibn Salt bẹ́ẹ̀ sì ni anabi sàlá sàlám kì í gbé mímbàrí lọ sí Eid fa'idha Marwan yuridu an yartaqiyahu qabla an yusalli ni Marwan bá fẹ́ gun orí mímbàr láti ṣe khutba síwájú kótó kírun ni abu sa'id al-khudri tó jẹ́ sahabi anabi sallallahu alaihi wa sallam fajadabtuhu bi thawbi bó fa aṣọ rẹ̀ lẹ̀ pé oògùn máa ń bí irun lọ́kọ̀ọ̀kọ̀ kì í fàjàdábàní fọ̀rọ̀tẹ́fà lọ́wọ́ jáwọ́ mi kúrò ní ara aṣọ rẹ̀ léyìí tó fi hàn pé kì í ṣe pé ó gbàgbé ọmọ àmà ṣe ń tí yóò ṣe ni fàkọ́tọ̀bà kọ́bìlà sọ̀là lọ́wọ́ àṣẹ kútùbà síwájú kó tó kírun fàkúlùtùlẹ̀hù gàyẹ́rùtùm wọ̀lọ́ èyí ni pé ẹ ti yí sunna anabi sallallahu alayhi wa sallam padà. فقال أبا سعيد قد ذهب ما تعلم فقال فقال لأبي سعيد يعني بي مروان لو أصل بي قد ذهب ما تعلم إيتا متلي كسيمالوني ni abu sa'id kudulo wá sọ pé wallahi ma a'lamu wallahi khairu mimma la a'lam eti mo mangan lo lore ju eti mo lo ẹni pé ntẹ́ ẹ̀ mà ló ń tẹ́ ẹ̀ mà tẹ́lẹ̀ ní ìsìn kò sí mọ́ Abu Sa'id wa sọ fún pé èyí tá a mà tẹ́lẹ̀ gan ló lóore ju tuntun tá a mà yìí lọ. faqala inna an-nasa lam yakunu yajlisuna lana ba'da as-salah ó wá sọ ìdí tó ń fi ṣe khitba síwájú ìrun kíkí àwọn èèyàn wọn ọmọ dìde wọn ń dúró nígbà táwọn tá a máa ń ṣe khitba bá kírun tán kálukú ọmọ lọlé ni ìdínú tá a fi ní òkè kakuku kọ́ ṣe khutba náà síwájú ká tó kírun bí wọn dúró torí khutba wọn sà dúró torí irun khutba tá nàbí sàlá sàlám sọ pé ẹni ó bá wù kó jókòó ẹni ó bá wù kó máa lọ lòun wá nítorí táwọn èèyàn wé dúró so àwọn kọ́kọ́ ṣe khutba náà síwájú káwọn tó kírun so lọ́wọ́ ni kọ̀dí túrika máa hunalik èyí tó wà tẹ́lẹ̀ ń àti filẹ̀ àṣẹ bẹ́ẹ̀ mọ́. so níbomi wọ́n fi hàn pé arákùnrin kan ló dìde nínú àárín àwọn èèyàn pé ipe irun síwájú khutba irun síwájú khutba wọ́n ni Abu Sa'id al-Khudri ló wá sọ amma hadha faqad qada ma alayhi ẹni ó dìde tó sọ̀rọ̀ yun ó ti ṣe ntọ́jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ torí pé mo gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam tó ń sọ pé man ra'a minkum munkaran falyughayyiru biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al mo gbọ́ tí anabi sallallahu alayhi ni gbogbo ẹni tó bá rí ntí ọ̀dà nù yín kó yí padà pẹ̀lú ọwọ́ ẹ̀ tí ó bá lè yí padà pẹ̀lú ọwọ́ ẹ̀ kó fẹnu ẹ̀ yí padà. tí ọba bá wa lè ṣe kọ́kọ́ sínú ọkàn rẹ̀ eléwọn gangan ni imani tó lẹ jù so èyí ni pé Abu Sa'id arákùnrin tó dìde yẹn èyí pé ti sọ ọ̀ràn yẹn ti ń bẹ lórí ẹ̀ riwaya mi náà ó sì fi hàn pé Abu Sa'id gangan ló fà ní aṣọ tó aṣọ padà so kírun àbí ẹni kọ́kọ́ ṣe khutba yẹn síwájú kó tó kírun. ibn abdulbar ibn bar ó sọ nínú sharia tó ṣe lórí tíra imam malik oni ní takdimu salata ala khutba fahadha huwa sahih الثابت عن النبي صلى الله عليه وسلم وعن الخلفاء الراشدين المهديين بعده wípé ká kọ́kọ́ kírun síwájú khutba eléyìí ni tí ó tí ó rinlẹ̀ ní àsìkò anabi sàlám àti àwọn khulafa rẹ̀ àtàwọn tí wọ́n tún wá lẹ́yìn wọn annahum kanu yusalluna qabla khutba wọ́n máa ń kírun ní síwájú kún tó ṣe khutba bila adhani wala iqama wọn kì í ṣe adhan bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe iqama. tọ́ nígbà tí àwọn Banu Umayya Umayya tí wọ́n ti ṣe khilafu ńkọ́ bó ni khilafu tiwọn àwọn afáàní àní ka khilafu tiwọn kún kankan kódà kò ní òṣùwọ̀n kan bó ti wulẹ̀ ọmọ torí pé kí ni àwọn mùsùlùmí ti ṣe ìjìmá síwájú káwọn ò tó yapa so ìjìmá àtàwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ òun gangan ni tí a ó múlò bákan náà gbogbo ẹni tó bá ṣe khutba síwájú kó tó kírun ó ṣe mukhalafa anabi sallallahu alayhi wa sallam èyí ni pé ó yapa sí sunna anabi sallallahu alayhi wa sallam bákan náà wọ́n ní ó mú bídà wá mú bídà tó burú torí pé bídà yẹn lójú àwọn èrò ni káwá wo ìbájá pé ìdì kan la nílùú ìlónìí bó lè rú ọba ti pọ̀ tó kẹ́nì kan kọ́ wá sọ kọ́ wá ṣe nǹkan kan ní àbí imam kọ́ wá ṣe nǹkan kan tó lòdì sí sunna anabi sallam jọ́nà àwọn aláìmọ̀ kan mélòó náà wà níjòkó jọ́nà àwọn wò pé sunna ni wọn ò ní mọ̀ pé bídà ni àáfàá ṣe. now uh, mas'ala ẹlẹ́ẹ̀kejì a ó rí i pé ó ní mo kírun lẹ́yìn anabi sallam àti abubakar àti umar àwọn afáàní eléyìí ó fi ọlá tí àwọn abubakar àti umar tí wọ́n ní lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam bákan náà ni pé anabi san gan fún rẹ̀ kúkú wá sọ jáde pàtó ibi ká kọsẹ̀ wọn anabi ni iktadu billadhayni min ba'di abi bakrin wa umar ẹ kọ́ṣe pẹ̀lú àwọn méjì tí ń bọ̀ lẹ́yìn mi abubakar àti umar àdìsí tó fẹsẹ̀ rin lẹ́ni and then lọ́pọ̀ ọgbà ó ní ọ̀rọ̀ máa ń wáyé tá a máa gbọ́ pé abubakar àti umar abubakar àti umar gbàmí pẹ̀lú uthman àdìsí wá láti ọ̀dọ̀ amru ibn al-as ipe anabi sallallahu alayhi wa sallam ba'atha ala jaysin dhati salasil ọ̀ràn àwọn àwọn sójà lọ sí ojú ogun tó ń pè ní dhati salasil ó ní fa'ataytuhu faqult ó ní mo bá wá bá anabi sallallahu alayhi wa sallam mo bá sọ pé ayyu nnasi ahabbu ilayk ta ló fi fẹ́ ta ni ó lọ nífẹ̀ẹ́ jù ló nífẹ̀ẹ́ sí jù ni anabi sàlá sàlám bẹ́ẹ̀ ni aisha ó ní aisha ọmọ sayidina abubakar ó ní kultu mina rijal ó ní mo bá sọ pé nínú àwọn ọkùnrin anabi wa ni abuha bàbá rẹ̀ lẹ́yìn náà wọ́n bá ní lẹ́yìn wọn lẹ́yìn rẹ̀ ńkọ́ ó ní umar fàádà rijalan lẹ́yìn sayidina umar ó tún wá dárúkọ àwọn àwọn míì so ẹni pé wọn mú àwọn yòókù tí wọn darúkọ wá but èyí tó ṣe pàtàkì mẹ́ná ni abubakar wa umar bákan náà anas ibn malik Umar máa hadisi wáyé pé anabi sallallahu alayhi wa sallam wọ́n gun orí òkúta uhud wọ́n wà pẹ̀lú sayidina abubakar àti umar àti uthman wọ́n ni ní uhud ló bá ń gbọ̀n gbìgbìgbì lànàbí sàlàyé sàlàm bá sọ pé uthbut uhudun fa innama alayka nabiyun wa siddiqun wa shahidani ipe ìwọ uhud farabalẹ̀ torí pé ẹni ẹni tí ń bẹ lórí rẹ̀ ànábì ni òun àti siddiq olódodo ẹni pé sayidina abubakar wa shahidani àti shahidi méjì ẹni pé sayidina. Umar uh, uh, àti Uthman torí pé àwọn méjèèjì wọ́n pa wọ́n ni. sallallahu alayhi wa sallam naam bákan náà Anas ọmọ Malik ó ní arákùnrin kan wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó bá ní ya rasulallah mata sa'a ó ní ìwọ anabi sallallahu alayhi wa sallam ìgbà ó ní ìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama na anabi sallam bá bi léèrè ma àdàtàlì sáà kí ni tí o pèsè lẹ̀ fún ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama náà lónìí hubbullah wa rasulih ó ní mo pèsè ìfẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni anabi sallam bá ní fa innaka ma'aman ahbabt ìwọ wà pẹ̀lú ẹni tí ìpè ó pèsè ìfẹ́ anabi sàlá sàlám àti ìfẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni anabi bá ní ó wà pẹ̀lú àwọn tí onífẹ̀ẹ́ wọn ni anas àwọn malik bá ní fama farihina بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم فإنك مع من أحببت ó ní àwa dùnnú ìdùnnú tó pọ̀ gan látìgbà tí gẹ́gẹ́ bí ìdùnnú ìgbà ẹ̀sìn Islam tá a gbà kò sí nǹkan kan tó tún dùn àánú ju ọ̀rọ̀ anabi sàlá sàlám tó ní innaka ma'a man ahbabt Anas ní fa'ana uhibbullah wa rasulahu wa aba bakrin wa fa arju an akuna ma'ahum ibi tá a lọ nìyẹn ó ní èmi nífẹ̀ẹ́ ọlọ́run mo sì nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam mo nífẹ̀ẹ́ abubakar mo nífẹ̀ẹ́ umar mo sì ń gbé mo ń ran kan kí ọlọ́run kó pa mí pọ̀ pẹ̀lú wọn jọ náà fa ilam amal bi amali bí n tiẹ̀ ṣe irú iṣẹ́ tí wọ́n ṣe kọ́lọ̀ pa mí pọ̀ pẹ̀lú wọn gbogbo eléyìí ó ń fi àjùlọ tí sayidina abubakar àti sayidina umar tí wọ́n ní nínú al-umma nabi sallallahu alayhi wa sallam bákan náà gbogbo ògbà ẹ máa gbọ́ àdìsí pé kánà nàbíyù sallallahu alayhi wa sallam wa abi bakar wa umar kánú yanziluna al-abta anabi sallallahu alayhi wa sallam àti abubakar àti umar tí wọn bá ń lọ rìn àjò wọn máa ń sọ sí àyè kan tí wọn ń pè ní abta. bákan ibnu umar ó ní إني صحبت رسول الله صلى الله عليه وسلم في سفر فلم يزد على ركعتين حتى قبضه الله وصحبت أبا بكر وصحبت عمر so gbogbo àwọn àdìsí pátá ó ń fi àjùlọ tí sayidina abubakar àti umar tí wọn ní nínú ìjọ anabi sallallahu alayhi wa sallam bákan náà uthman نعم سو ابن عباس أني شهدت العيد مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان رضي الله عنهم فكلهم كانوا يصلون قبل الخطبة مكين عيد pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àti abubakar àti umar àti uthman gbogbo wọn pátá wọn máa ń kírun ní síwájú kí wọn tó ṣe khutba. hadisi ibn abbas kan ó ṣe mí lé mà nígbà mọ̀ọ́ká ẹ̀rí ni lórí àwọn ṣíà tí wọ́n fẹ́ gbìyànjú láti ya ya àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam ó ní inni lawaqifun fi qawmin ó ní mo dúró nínú àwọn ìjọ kan fada'u fada'u fada'u Allah Umar ibn Khattab wọ́n wá ń gbàdúrà fún Umar ọmọ Khattab wa qad wudi'a ala sariri wọ́n gbé sórí bẹ́ẹ̀dì rẹ̀ nígbà tí wọ́n gún ní ọ̀bẹ. idha rajulun min khalfi qad wada'a mirfaqahu ala minkibi lẹ́nì kan bá wá dúró mi ó gbé ọwọ́ rẹ̀ sórí ègún ọ̀ yaqul ó ń sọ yẹn ni pé nígbà tí ń sọ̀rọ̀ yẹn mi ò mọta ni ẹni tí ń sọ̀rọ̀ àgbà tó sọ̀rọ̀ tán tí mo wo mo tó mọta ni ẹni tí ń ṣe lọ́wọ́ ni ó ń sọ pé in arju an yaj'alaka Allahu ma'a sahibayk ó ní mò ń ràn kàn kí ọlọ́run ọba kí ó pa ọ́ pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ méjèèjì àwọn wo nìyẹn anabi sallallahu alayhi wa sallam àti abubakar ó ní li anni kathiran mimma kuntu asma torí gbogbo gbà mo máa ń gbọ́ mo máa ń gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam tí ó mọ̀ sọ pé kuntu wa abubakar wa umar wa facaltu wa abubakar wa umar wa ntalaqtu wa abubakar wa umar ipe èmi àti abubakar àti umar àṣe nǹkan àṣe nǹkan kan èmi àti Abubakar àti Umar a lọ síbi kan gbogbo ìgbà bí mo ṣe máa ń gbọ́ ọ̀nà táwọn Ànábì sallallahu alaihi wasallam tó máa ń wí. ó ní fa in kuntu la arju an yaj'alaka Allahu ma'ahuma mọ wá ń ran kankan ọba kó pa ọ́ wọn. ni eh, Ibn Abbas ó ní nígbà tí mo bójú ẹ̀gbẹ́ fa idha Aliyu ibn Abi Talib nígbà tí máa rí ẹni tí ń sọ̀rọ̀ mo bá rí pé ẹni tí ń sọ̀rọ̀ Sayyidina Ali ni lẹ́yìn tó fi hàn pé kò sí àdáwà kankan láàrin wọn bó ti wulẹ̀ ọmọ wọn ní riwaya mi ó bọ́wọ́ sí wọ́n gbé Sayyidina Umar sórí bẹ́ẹ̀dì rẹ̀ wọ́n ti wé ní alkafani. Al ńgbà wọn fi tùràrí sí la tán làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ṣe àdúà ó ní mo sì wà láàrin wọn falam yuzi'ni illa rajulun akhidhu mankibi kò sí nǹkan kan tó gbòmí tó bá mi àyàfi ọkùnrin kan tó gbọ́wọ́ sí orí ìgbọ̀n mi fa idha aliyun ńgbà mi ń gbòòdó ẹ̀ ń bá rí i pé Sayyidina ni tarahama ala umar ó bẹ̀rẹ̀ sí gbàdúrà fún umar ó ń wá kí ọlọ́run ọba kí ó yọ́nú sí i wa qala ma khallafta ah-, ma khallafta ahadan ahabba ilayya an alqa allaha bimithli amali minka ipe kò sẹ́ni kankan tó gbẹ̀yìn rẹ nínú ẹni tí mo fẹ́ kémi ní o ṣiṣẹ́ irú iṣẹ́ tó ṣe bí ìwọ ẹni lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam àti ẹ̀yin kú Abubakar kò sẹ́ni kankan tí mo tún máa ń wò tí mo ń gbèrò kémi ni ó ṣerú iṣẹ́ tó ṣe gẹ́gẹ́ bí rẹ̀ ó ní in kuntu la adhunnu an yaj'alaka Allahu ma'a la Allahu ma'a sahibayk mo ń ran kan kí Ọlọ́run ọba kọ́ ká pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ méjì ó anabi àti àti Abu Sayyidina Abubakar so gbogbo eléyìí ó fi hàn pé kò sí nǹkan kan láàrin sayidina abubakar àti umar àti ali bó ti wulẹ̀ ọmọ àwọn kèfèrí majusi inú al-umma nabi muhammad sallallahu alaihi wa sallam àwọn ni wọ́n ń gbèrò láti láti bà ẹ̀sìn anabi sallallahu alaihi wa sallam jẹ́ torí hasada tí ń bẹnu ọkàn wọn. náà eléyìí ni hadithi yìí ṣùgbọ́n síwájú ká tó lọ sí àdìfẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan kan míì tó tún yẹ ká sọ̀rọ̀ bá ó ní àsìkò owó gangan ní ìrun eid àwọn afáàní àkọ́kọ́ àsìkò ìrun eid ó ní ìgbà tí oòrùn tó bá ti tó bá ti lọ sókè ẹni pé àsìkò tí ó jẹ́ ẹ̀tọ́ ká ṣe náfìlà lẹ́yìn ìgbà tí a bá ti kírun àtùsùbà tán nígbà tó ń bá fẹ́ tó bá fẹ́ yọ ti di haram fún wa ká yan náfìlà so àsìkò tí irun náfìlà tó di halal yẹn àsìkò yẹn ní irun ẹ̀ẹ́dì bẹ̀rẹ̀ àsìkò ẹ̀ bẹ̀rẹ̀. توري حديث يزيد ابن حميد أني خرج عبد الله ابن بسر صاحب رسول الله صلى الله عليه abdullahi ọmọ busrin sahabi anabi sallallahu alayhi wa sallam ó jáde pẹ̀lú àwọn èèyàn yawmil fitri ní ọdún ààwẹ̀ aw adha àbí ọdún léya fa ankara ibta al-imam ó wá kọ ìpẹ́lẹ́yìn tí imam pẹ́ èyí ni pé imam pẹ́ síwájú kó tó dé gbogbo àwọn èèyàn ti wà ní eid ó wá pẹ́ síwájú kó tó dé so sahabi yẹn wá ń kọ̀ fún imam ìdí tó fi pẹ́ ló wá ní inna kunna qad faragna sa'atana hadhihi ó lásìkò anabi sàlám àwa ti kírun tán tá a tó ń kálù tó ti lọ àsìkò tó dé tó dé lásìkò anabi sàlám anabi tó lóore jù ọ lọ a ti kírun tán pa a ti kírun wa dhalika hina tasbih àsìkò lásìkò tí ó ṣe ẹ̀tọ́ fún wa láti yan náfìlà ní ìyálẹ̀ta nígbà tí oòrùn bá ti borí òkè. so hafiz ibn hajar ó ní wàdálìkà hìnà tasbih ní àsìkò tí tó yẹ ká yan náfìlà so àwọn afáàní ibi tí ìgbà tí àsìkò yẹn bẹ̀rẹ̀ nu ìparí àsìkò ó ní ìgbà tí oòrùn bá tó bá yẹ kúrò ní àárín eléyìí ni ìparí ẹ̀ ṣùgbọ́n tó dáa jù náà ni kó jẹ́ pé a tètè kí a tètè kí jù ní àsìkò ọdún iléyà torí káwọn èèyàn ó lè tètè padà lé láti lọ láti lọ pẹran wọn sì ṣe sádàkà fáwọn tó bá ṣe fún àárọ̀ alọ́ra díẹ̀ lásìkò ìrun ààwẹ̀ torí láti fún àwọn èèyàn láàyè wọn yan sádàkà tiwọn torí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti lọ sí eid tí wọ́n bá padà dé gbogbo sadaka tí wọ́n bá yọ ń gbà náà kì í ṣe sadaka zakama so a lọ́ra fún wọn díẹ̀ so eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ torí àdìsí Umayr ọmọ Anas ibn Malik ó haddathani umumati min ansari min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam àwọn ọ̀nkù mi nínú àwọn ansar wọ́n fún mi nírò قالوا أغمي علينا هلال شوال فأصبحنا صياما أني أري أسو شوال ní Madina laba laba mú àwẹ̀ láàárọ̀ ẹni pé wọ́n ti gba twenty nine so ìgbà tí wọ́n ń retí oṣù wọn ò róṣù wọn kúkọ́ agba àwẹ̀ wọn pé ọgbọ̀n nìyẹn ó ní فجاء رجل من آخر النهار lẹ́ni kan bá wá ní àsìkò tí ọ̀sán ti tó ti pọ́n فشهدوا عند النبي صلى الله عليه وسلم أنهم رأوا الهلال wọ́n bá wá wọ́n jẹ́rìí níwájú anabi sallallahu alayhi wa sallam pé tọ́ àwọn máa rí oṣù lánàá فأمرهم رسول الله صلى الله عليه وسلم أن يفطروا lànà bá ní onkaluko kọjá àwẹ̀ rẹ̀ wà á ń yakurujú ilà ciidi minal ghad tọba wa dọ̀la kó onkaluko jáde wá láti kírun ciid so eléyìí fi hàn pé ní láti ìbẹ̀rẹ̀ àsìkò ó ní ìyálẹ̀ta títí di òun fi yẹ ní àárín orí ní àsìkò zuhur nìyẹn so tásìkò yẹn bá ti wọlé àlékírun ciidi máa fi ká fílẹ̀ jù ìjọ kejì so wal afdalu ta'jilu salati al-eid al-adha idha irtafa'at ash-shamsu kaydu ar-rumh wọ́n ní tó dáa jù òun ni ká tètè kírun léyà nígbà tí òun bá ti yọ sókè tó fẹ́ tí tá a bá fi nǹkan lẹ̀ yóò fẹ́ ṣe déédéé ọfà yóò fẹ́ ṣe déédéé igi ọfà so ká tètè kírun torí káwọn èèyàn ó lè lọ pa ẹran iléyá wọn gẹ́gẹ́ bí a ti ṣe àlàyé náà sífàtú sọláàtì lẹ́ẹ̀d báwo la ṣe ń kírun ẹ̀ẹ́d ọ̀hún gan kí ni sífà rẹ̀ ìròyìn rẹ̀ àkọ́kọ́ nù ẹni pé asúnà an yusalli imam ìlà sutura sunna ni kí imam kó kírun lọ sí sutura torí pé àdìsí wa láti ọ̀dọ̀ sàábì anabi sallallahu alayhi wa sallam inú umrah ipe anabi sallallahu alayhi wa sallam nígbà tí ó bá wá sí eid wọ́n máa ń fi igi ọkọ̀ wọ́n fi síwájú ẹ̀ wọ́n fi gúnlẹ̀ níwájú ẹ̀ yóò wá kírun sí igi ọkọ̀ yẹn ẹni pé igi ọkọ̀ yẹn ni ó fi ṣe sutra so eléyìí sunna ni kí imam kó kírun lọ sí sutra bákan náà kò sí ìyapa ẹnu ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ àti al'umma anabi sallallahu alayhi wa sallam wípé ìrun eid raka méjì péré ni so eléyìí kò sí ìyapa ẹnu bó ti wulẹ̀ ọmọ bákan náà imam yóò kírun méjì yìí síwájú kó tó ṣe khutba gẹ́gẹ́ bí a ti sọ sí ẹ̀yìn. so ohun tó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ó ní takbiratul ihram nígbà tó bá ṣe kábàrà yẹn tán yóò wá ṣe kábàrà mẹ́fà tá a bá papọ̀ pẹ̀lú takbiratul ihram ó jẹ́ méje torí hadith amru ibn al-as ní qala nabi sallallahu alayhi wa sallam at-takbiru fil fitri sab'un fil kábàrà nínú irun Eid al-Fitr méje ni wa khamsun fil akhirah márùn ní raka ẹlẹ́ẹ̀kejì wal qira'atu ba'dahuma kiltayhima nígbà yẹn wọ́n sọ akéwú wọn kè fati àti súra lẹ́yìn wọn. bákan náà hadith Aisha ipe anabi sallallahu alayhi wa sallam kana yukabbiru fil fitri wal adha. anabi a máa ṣe kábàrà ní ọdún léyà àti ọdún àwẹ̀ filula sab'a tatbirat alakoko kábàrà méje wàfi thaniya khamsan ẹlẹ́ẹ̀kejì márùn. sheikh ibn baz oni hadi sab'u takbirat ma'a takbirat al-ihram kábàrà méje yìí ó papọ̀ mọ́ tatbirat al-ihram ni raka keji ani ka kábàrà tá a ṣe tá a fi dìde kò ní sí nínú ẹ̀ ìgbà tá a bá ti ṣe kábàrà tá a dìde tán ìgbà náà ni kábàrà méjèèjì ó ṣẹ̀ṣẹ̀ márùn yóò ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn ìmáàmù wa ṣe isti'adha. ìmáàmù wa ṣe uh, yóò wá ka súrọ́tù Qaf àbí kọ́ ka sabbih isma rabbikal a'la torí eléyìí ló wá nínú sunna anabi sallallahu alayhi wa sallam ipe anabi sallallahu alayhi wa sallam ní ọdún léyà bí ọdún ààwẹ̀ a máa ka súrọ́tù Qaf ní raka alákọ̀ọ́kọ́ àbí kọ́ ka súrọ́tù a'la ní raka alákọ̀ọ́kọ́. ثم يقوم من الركعة الأولى مكبرا yóò dìde láti kábàrà ẹlẹ́ẹ̀kejì yóò ṣe kábàrà thumma yuqabbiru khamsan ba'da an yastatimma qa'ima nígbà wọ́n bá ṣe rákà alákọ̀ọ́kọ́ yóò dìde pẹ̀lú kábàrà nígbà wọ́n bá ti wá dúró déédéé yóò wá ṣe kábàrà márùn so lẹ́yìn bá wọ́n bá ṣe kábàrà márùn yẹn yóò kí fatiha àti súrọ̀ níbi ohun tí a fẹ́ kó kà oni ima kọka suratu iqtarabati saa àbí kọka suratul ghashiya ìdí nu tó fi jẹ́ pé àwọn afáàtì wọn bá ka suratul ala ní raka alẹ́ kọ̀kọ́ wọn ka suratul ghashiya ní raka alẹ́ kejì tí wọn bá ka kọf ní raka alẹ́ kọ̀kọ́ wọn ka iqtarabati saa ní raka alẹ́ kejì torí pé àdìsí wa láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé wọ́n bi sàábì kan léèrè pé kí ni irú kéwò ni anabi sàásàlà máa kà ó ní yaqra'u fihima bi qaf wal qur'an al majid waqtarabati as-sa'a bákan náà ó tún wá nù àdìsí pé anabi sàásàlà máa kà ní ọdún àwẹ̀ ọdún iléyà àti àwẹ̀ àtijọ́ jimá máa ka sabbih isma rabbikal a'la àti hal ata ah, hadithul ghashiya. tọ́ nígbà tí a bá ṣe kábàrà harma yẹn tán takbiratul ihram àwọn kábàrà yòókù náà ṣé òun náà á gbọ́wọ́ sókè ni àwọn afáàní kò sí àdìsí kan pàtó tó dá yẹn rí léè tó jẹ́ sọ̀híì ipe anabi sallam a máa gbọ́wọ́ òkè níbi kábàrà takbirat yẹn ṣùgbọ́n ohun tí a rí láti inú iṣẹ́ abdullahi ibn umar àti umar ibn khattab bàbá rẹ̀ ọmọ àti bàbá àwọn máa ń gbọ́wọ́ sókè níbi gbogbo àwọn takbirat torí pé ibn qudama ó sọ nínú tírà rẹ̀ al-mughni ó ní wa jumlatuhu annahu yustahabbu an yarfa' yaday fi hali takbir ó ní mustahabbi ni kó gbọ́wọ́ ẹ̀ sókè ní gbogbo àwọn takbirat hasba rafu'uma ma takbiratul ihram pẹ̀lú bó ṣe gbọ́wọ́ sókè níbi takbiratul ihram. oni wabihi qala ata wal auza'i wa abu hanifa wa shafi'i ele ni ọ̀rọ̀ ata àti auza'i àti abu hanifa àti imam shafi'i ipe mustahabi ni kí agbọ́wọ́ sókè. Okay وقال مالك والثوري لا يرفعهما فيما عدا تكبيرة الإحرام إمام مالك أتي سفيان الثوري ونكوني بواسوكي نبي ببا وتكبيرات في تكبيرة الإحرام لسان لأنها تكبيرات في أثناء الصلاة torí كبر عن ni tá a ṣe nínú irun kì í ṣe ìpìlẹ̀ kábàrà sùjádà àti kábàrà lílọ sí rùkú so tí a bá wò àwọn tí wọ́n ní èèyàn ó gbọ́wọ́ sókè a jẹ́ pé àwọn náà ní ẹ̀rí inú tá a bá ní òun náà jọ kábàrà tá a máa ṣe lọ sí rùkú àbí sùjúd torí pé a máa ń gbọ́wọ́ sókè níbi èèyàn náà níbà wa kàkẹ́wù tán tá a bá lọ sí rùkú àní sí Allahu Akbar ká tó lọ so eléyìí náà wà nù súnà so ṣùgbọ́n eléyìí fi hàn pé ọ̀rọ̀ méjì ni èyí tí èèyàn bá ṣe kò sábúrú nù ẹ̀ nígbà tí ò sí pé sunna kan pàtó tó dá yẹn rí ó wà láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. ẹni ó dé mọ́ṣáláṣí eid tí wọ́n ti kírun tán kí ni tí ó ṣe ṣé òun náà yóò san èrún eid yẹn padà àbí tí wọ́n bá pọ̀ sáwọn náà tún lè kí i irun ìdí wọn gẹ́gẹ́ bí imam ti kí imam bukhari nínú tírà rẹ̀ as-sahih ó ní báàbùn idha fatatuhu al-eid yusalli rak'atayn ojúpọ̀nà ẹni tí irun ìdí bá bọ́ ọmọ lọ́wọ́ yóò kí rákà méjì wa kadhalika an-nisa'u wa man kana fil buyuti wal bákan náà àwọn obìnrin tí wọn ráyè àti lọ sí eid. Si àbáwọn tán bá wà nínú abúlé tí wọn ráyè lọ sínú ìlú tí wọn ti ń kí eid àwọn náà lè kóra wọn jọ kí wọn kí raka méjì torí pé anabi sallallahu alayhi wa sallam wọn ní hadha eiduna ahlul islam eléyìí ni ọdún wa àwa ọmọ mùsùlùmí so a jẹ́ pé gbogbo wa pátá ni ọdún yẹn bá la láti kí irun eid الوقت تا أجن قاري مسألة عفوا بكنا أنس ابن مالك أقبى ẹrú rẹ̀ kan tó ti tó ti bọ́ òkun ẹrú lórí ẹ̀ ibnu abi utba wọ́n wà ní zawiya zawiya yẹn ó ní ìlú tó yẹ pé mọ́sálásí kékeré ni wọ́n ní tí wọ́n ti ń rán kírun ní abúlé wọn ó wá palẹ̀sẹ̀ pé kó pe gbogbo àwọn ará ilé ẹ̀ kó pe wọ́n jọ àtàwọn ọmọ ẹ̀ wasọ́lá kasọ́láti ahlil mis wa takbirihim ló wá kírun fún wọn gẹ́gẹ́ bí irun àwọn tó wà nílùú tó ń kírun eid èyí pé gbogbo àwọn tẹkibira àti gbogbo ẹ̀ náà ni òun náà ṣe ó kàn lè má ṣe khutba ni ṣùgbọ́n wọ́n kírun raka méjì bákan náà wọ́n gbà wá láti ọ̀dọ̀ Ikrima ó ní ahlu sawadi yajtami'una fil eid wa yusalluna rak'atayni kama yasna'u al-imam àwọn tí ń gbé agbègbè abúlé tí wọn láǹfààní láti lọ ibi tí wọ́n ti ń kírun eid àwọn náà wọ́n lè kóra wọn jọ kún ó kírun raka méjì gẹ́gẹ́ bí imam ṣe máa ń ṣe bákan náà Ata idha fatatu al-Eid salla rak'atayn nígbà tí irun Eid tó bá bọ́ mọ́ lọ a máa kí raka méjì so àlàyé pọ̀ lórí eléyìí náà a dàdúró ń bí torí àsìkò tó bá di ọ̀sẹ̀ míì tó lọ́n bá fún wa ní àǹfààní àti continue a lọ a ṣe ìtẹ̀síwájú lórí ẹ̀ insha allah ta'ala èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí o forí ẹ̀ jìn wá wasalaamu alaykum wa rahmatullah. well tí àsìkò ọ̀dúnhà tó bá ti tó bá tó tí ó sì jẹ́ pé èèyàn máa ń kí tẹ́lẹ̀ kò sí aburú náà kó kí o síwájú kó tó lọ sí eid but gẹ́gẹ́ bí n ta sọ ní. So, Um, ọ̀sẹ̀ tó kọjá wípé n ta fẹ́ lóòjọ́ eid ní atabkir àwọn máa mú káwọn ò tètè lọ sí mọ́sálásí ló dáa jù léètì àfihàn pé àwọn sàbí anabisa sallam lẹ́yìn àṣùbà ní àsìkò díẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ sí eid síwájú kánàbí ò tó dé gbogbo wọn ti péjú lọ́hùn náà. kò sí aburú nù ẹ̀ èèyàn lè kí ọ̀rọ̀ bàtà pé ní tẹ́yà ń ṣe tẹ́lẹ̀ náà ni kò sáburú nù ẹ̀ náà. àwọn obìnrin ní àkọ́tọ̀lọ́ba rẹ̀ ní àwọn ìyá wọn ní àbọ̀pọ̀lọpọ̀ yìí lọ ìjì àwọn náà lè yan àwọn náà lè kí àwọn náà lè yan lẹ́fíà. wọ́n ń ta aṣọ tẹ́nìsì náà nìyẹn wípé àwọn obìnrin tí wọ́n lè lọ sí eid. wọ́n lè kí rákà méjì ńlé pẹ̀lú pẹ̀lú máa ń kí àwọn náà lè kí. rákà méjì náà pé àníyàn kàbí náà tí wọ́n fi kí náà nìyẹn nígbà tó yẹ pé ọjọ́ ọdún ni fún gbogbo èèyàn so àwọn èèyàn lọ sí mùsọ́lá láti lọ kí àwọn náà ráyè so àníyàn náà làwọn kí bó lẹ́jọ́ pé yẹn kì í ṣe pé Eh, ṣùgbọ́n irun náà wà nínú eid ó wà nínú eid àtàwọn nǹkan míì tó tún máa ń ṣẹlẹ̀ lóòjọ́ náà gbogbo àwọn àdùnnú tá a máa ń ṣe àwọn eré tá a tún máa ṣe tá gbogbo ẹ̀ inú naa náà lọ́wọ́ àtàkọ́ táwa sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo yẹn àsìkò ń bọ̀ lórí ẹ̀ torí pé n ń sọ̀rọ̀ lẹ́yìn gbàtà bá sọ̀rọ̀ ọ̀run tán á sọ̀rọ̀ lórí khutba nígbà bá sọ̀rọ̀ lórí khutba tán á sọ̀rọ̀ lórí gbàtà lọ sílé nígbà bá délé tán bó láti máa kíra wa àtàníhà ní eh, eid àwọn eré wo ló yẹ ká ṣe gbogbo yẹn la máa sọ̀rọ̀ lórí insha Allah ta'ala. Hmm. now so alhamdulillah.